a ani ibrahim ani alikoma láti ọ̀dọ̀ ibrahim láti ọ̀dọ̀ alikoma kọ́ọ̀là ó sọ pé ani abdullahi radiyallahu anhu láti ọ̀dọ̀ abdullahi kí allahu yọnu sí ó sọ pé láàdìrí zaada aw Ibrahim sọ pé èmi ò mọ̀ bóyá ànábì kírun lékún tàbí irun rẹ̀ dínkù nígbà tó kírun kan fún wa ní ọjọ́ kan ànábì sallallahu alayhi wa sallam ó kírun fún àwọn sọ̀hábà rẹ̀ kan Ibrahim yìí wà nínú wọn lọ́jọ́ náà lọ́hùn ó wá ń sọ pé èmi ò mọ̀ bóyá irun tí ànábì kí yẹn o. ó kì í ju òǹkà tó yẹ kó kì í lọ tàbí ó kí òǹkà tí ò tó iye tí ó yẹ kó kí. falama sálámà àmọ́ nígbà táwọn ẹbí sálámà lórí irun tán pín lalahu wọ́n sọ fún àwọn sọ̀hábà sọ fún pé ya Rasulullah òjíṣẹ́ Allah àhádà tàbí sọ̀lá ti ṣe ìhùn ṣé nǹkan kan tuntun ó ti ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀run ni. ṣé nǹkan kan tuntun ó ti ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ìrun ni. kọ́ọ̀lì ànábì ní wàá máa dá àtà kí nìyẹn kí lẹ mí kí lẹ ń sọ mi ò tí ì gbọ́ yín o. kọ́ọ̀lù wọ́n wá sọ pé. sọláìta kádà wà kádà òkìrùn báyìí báyìí òkìrùn báyìí báyìí. nígbà wọ́n sọ fún ànábì tán fàṣánà rìjìlá wa pa ẹsẹ̀ méjèèjì pọ̀ padà ó ẹsẹ̀ méjèèjì pọ̀ ní ìkàmọ́ra pé ó fẹ́ jókòó wàstákìbàlà alẹ́kìbìlà ó wá dojúkọ kìbìlà wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti kírun tán tó sálámà tó bá ti ṣe bíi astagafurulọ́hà mẹ́ta yóò wá dojúkọ àwọn jàmáà ó ti dojúkọ àwọn jàmáà lẹ́yìn ìgbà tí ó sálámà lẹ́yìn náà làwọn jàmáà sọ pé ṣé nǹkan kan tuntun ti ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ irun ni torí pé irun tó kí fún wa yìí ó kí báyìí ó kí báyìí lọ́gán tí wọ́n sọ bẹ́ẹ̀ ànábì ká ẹsẹ̀ mọ́ra ó sì kọjú sí kébùlà wàsájàdá sagidata yìí ni ó wá foríkanlẹ̀ ìforíkanlẹ̀ méjì wọ́n ṣe jókòó yẹn ó kàn ṣe allahu akbar allahu akbar allahu akbar allahu akbar thumma sallama lẹ́yìn náà ó sálámà. falamma akibala alayna biwajihi nígbà tó tún wá dojúkọ wá padà kọ́ọ̀là ó sọ pé innahu law hadatha fi salati shay'un dájúdájú tí nǹkan kan bá ṣẹlẹ̀ lórí ìrun tí mo kí fún yín tó bá ga sí pé nǹkan kan ti tún ó ti ṣẹlẹ̀ lórí ìrun ni bóyá Allah subhanahu wa ta'ala ó tún ti gbé ìrun gba ọ̀nà mìíràn lànà bá tukùn bì èmi ò ti sọ fún yín tí nǹkan titun bá ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìrun látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tí nǹkan kan titun bá ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìrun láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá dájúdájú èmi yóò ti sọ ọ́ fún yín. wàlákìn innama ana basharu mithlukum ṣùgbọ́n o abara bíi tiyín lèmi náà jẹ́ ansa kàmá tàǹsàùnà èmi náà máa ń gbàgbé nǹkan gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe máa ń gbàgbé nǹkan. fàyìdá náà sí ìtù tí mo bá ti wá gbàgbé fàzàkìrú ni ẹ̀ràn mi létí àgbọ̀yé ọ̀rọ̀ eré o ọ̀rọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn ló ṣẹlẹ̀ níbi gbólóhùn làwò hádàtà fi salati shay'un lànà bá tukùn bíi ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ míì ni wàlákìn ìnáma àná basharun mithlukum ànsá kámá tansawna ọ̀rọ̀ míì nù kí nìdí ṣe rí ọ̀rọ̀ àkọ́kọ́ wípé dájúdájú tí ó bá jẹ́ pé ohun tuntun kan ti ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ irun ni èmi yóò ti sọ ọ́ fún yín for sure màá ti sọ fún yín ìyẹn ń fi rinlẹ̀ wípé ànábì kì í gbàgbé ìmísí ìyẹn ń fi rinlẹ̀ wípé ànábì sallallahu alayhi wa sallam. kì í gbàgbé èmi sí iye rẹ kì í fò ó tọ́ba ti wá dìlífà èmi sí ọlọ́run ni a ṣe báyìí o ọlọ́run ni báyìí o nǹkan tọ́lọ́run ni kí wọ́n ṣe yẹn ó lè wá ṣe é kó gbàgbé nǹkan kan lórí ẹ̀ ǹjẹ́ gbà nìyẹn yé báwọn tọ́ba ga sí pé ọ̀rọ̀ títún ti wá látọ̀dọ̀ ọlọ́run tó ṣe ìyípadà nǹkan kankan nípa ọ̀rọ̀ ọ̀run for sure yóò sọ kò ní gbàgbé but tó bá fẹ́ kírun yẹn irú mistake tó máa ń ṣe àwa ká fẹ́ kí mẹ́rin ká kí mẹ́ta tàbí ká kí márùn ká fẹ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lórí ọ̀pá àrùn kan ká forí kanlẹ̀ kan ká gbàgbé ìkejì lẹ́yìn ìgbà tá a ti mọ rẹ́kọ̀dù wípé bá ṣe kírun rèé tí nǹkan kan ò yí yẹn padà that mistake ànábì ò mórí bọ́ ń bẹ̀. so pẹ̀lú ọ̀rọ̀ ìbákan náà a gbọ́dọ̀ rí ànábì wa ní ìrísí two in one ní ìrísí two in one. ìrísí àkọ́kọ́ ìrísí pé gbogbo ànábì ọlọ́run iṣẹ́ tọ́lọ́mba ni wọ́n jẹ́ fáyé wọn ìgbàgbé ẹ̀ wọ́n jẹ́ ìrísí kan nù ìrísí kejì ìrísí ìjẹ́ ọmọnìyàn tó ga sí pé àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ọmọnìyàn tí ó máa fi hàn wípé ọmọnìyàn ni kò mórí bọ́ ń ní abala àwọn àbùdá tí ì ṣe àbùdá tó burú torí pé o lè sọ fún mi wípé ẹ̀ẹ́n so ànábì ò mórí bọ́ níbi ṣe sí ọmọnìyàn so ọmọnìyàn á máa parọ́ ọmọnìyàn á máa jalè ọmọnìyàn á máa ṣègbá òun kìí ṣe bíi báwọn tó ti gbọ́ torí pé gbogbo ìtumọ̀ tiẹ̀ ní máa fò gádà kì í ṣe báwọn kí ọmọnìyàn gbàgbé nǹkan àdámọ́ ọmọnìyàn ni kò fi ṣèkà irọ́ tó pa èè ṣèkà ni olè tó jà ó fi ṣèjàmbá ni kò sí afẹ́ sọ nǹkan tí kò jẹ mọ́ àìdá pọ́nbélé tọmọnìyàn máa fi ṣèkà ọwọ́ afẹ́ dàpọ̀ mọ́ ohun tó lọ ń dá mọ́ ẹ̀dá lára bí kí ẹ̀dá kó gbàgbé nǹkan bí kí ẹ̀dá ó sùn bí kí ẹ̀dá ó lọ ṣègbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó jẹ́ tọ̀bíyà tí èjá sí ẹ̀ṣẹ̀ ordinarily fún ẹ̀dá nǹkan tánàbí orí fáàsì nìyẹn pípé abara lèmi náà o ọwọ́ àyàn èmi náà máa gbàgbé nǹkan tí mo fẹ́ ṣe bẹ́yìn náà ṣe máa gbàgbé nǹkan mo fẹ́ kí iye rákà iye báyìí lórí irun ìgbàgbé sì ṣe kí ni o ó ṣẹlẹ̀ sí mi gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà àmọ́ ní ti pé ọlọ́run sọ fún pé sọ báyìí à kò gbàgbé ẹ̀ rí wàláhì fọmọbìláì kò gbàgbé ẹ̀ rí pé á mo gbàgbé o àyà kan sọ̀kalẹ̀ lánàá àárírí nínú gbogbo ẹ̀gbà wá bẹ́gbà wá ṣe pọ̀ tó yẹn tó lé ní billions billions ní ẹ̀gbà wá àdìsí káti ẹ̀wà rẹ̀ yọ kan bẹ̀ kódà kó kódà kára kan bẹ̀ kódà kó jẹ́ pé yóò dọ̀ yìí fù tàbí kó jẹ́ ọ̀kan nú irọ́ tí wọ́n pa mánàbí tún ní nǹkan náà kò sọ lórí ibú kan tọparọ́ ẹ̀ rí mánàbí pé ah once upon a time ànábì kan gbójú òkè ni ó gbójú òkè but ah subhanallah la ilaha illallah la ilaha illallah ah mo sì gbàgbé pọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ tó yẹ kí n ti sọ látànà kò ṣẹlẹ̀ rí ló ká mọ̀ wípé a pín ìṣẹ̀lẹ̀ yẹn sí méjì ní ti wáàyè ọlọ́run yálà wáàyè Qur'an yálà wáàyè hadisi kò gbàgbé èrè láyé ṣùgbọ́n ìgbàgbé pé tó bá fẹ́ ṣe nǹkan kankan tọ́lọ́hún ní kóun náà máa fi jọ́sìn ó lè gbàgbé kó lè gbàgbé àsìkò òrùn lè tó nígbà míì tí ànábì ò fura pé àsìkò òrùn wọlé tó ga sí pé ìrun pípé Bilal òní yóò sọjí pé a àsìkò òrùn ti tó irú àwọn gbàgbé wọ̀nyẹn ànábì ò mórí bọ́ nínú wọn so mo ti yán àárín yẹn má wulẹ̀ tún béèrè ìbéèrè kankan lórí ẹ̀ mọ́ hadisi náà tẹ̀wájú ó sọ pé wáyìdà ṣáka àhàdókòm fi sọláàtìhì nígbà tí ẹnìkọ̀ọ̀kan yín tó bá wá ń ṣeyèméjì lórí ìrun tó kí ó ń ṣeyèméjì pé rákà mélòó ni mo ti kí báyìí méjì ni tàbí mẹ́ta mẹ́ta ni tàbí mẹ́rin fálíyàtà hara àsọ̀wàb kó gbìyànjú láti wá àsọ̀wàb eléyìí tó ṣe déédéé tó lè fi lọ́kàn balẹ̀ jùlọ eléyìí tí ó ṣe wẹ́kú jùlọ kó gbìyànjú àti ṣe kí láti wá báwo ni ó ṣe wá ó simple. kò sí ni tí ọmọnìyàn bá wà nínú iyèméjì pé rákà méjì mo ti kí ni tàbí rákà mẹ́ta rákà mẹ́ta ni mo ti kí bọ́ sẹ́yìn ni tàbí rákà mẹ́rin eléyìí tó ṣe déédéé jù lọ ni pé mú òǹkà tó kéré jù mú òǹkà tó kéré jù àwòrán kan nù nígbà tí iyèméjì rẹ tọgbadọgba iyèméjì tó ní sí irun tó kíyìn sẹ́ ó dọ́gba sí rákà mẹ́ta ó dọ́gba sí rákà mẹ́rin mú eléyìí tó ṣe kíni ètò kéré jùlọ àwòrán kejì nígbà tí iyèméjì rẹ tí kan bá ga tí kan lò tí kan ga tí kan lò. eléyìí tó ga oníkú oníwàmú onímú ètò lò kí ni ìtumọ̀ pé iyèméjì ga ọ̀kan ò ga ìtumọ̀ rẹ̀ ni pé òkìrùn ọwọ́ à ń bi ẹ̀mí ẹ̀ léèrè lórí irun wípé rákà méjì mo kí ni àbí rákà mẹ́ta ọkàn rẹ ń sọ fún ọ pé mo mọ̀ pé mo ti ṣe àtàyà náà. mo ti ṣàtáyà mo rántí pé mo ṣe àtáyà ó sì wà lórí rákà mi definitely kì í ṣe rákà méjì ló kínú ó ti kí ju méjì lọ tó o bá ti rántí kí ni àtàhíyà ìrántí àtàyà wípé o ti ṣe àtàyà bọ́ sẹ́yìn ó ti fi hàn wípé o ti kí rákà méjì for sure for sure therefore èyí tó sure yẹn lọ́wọ́ àmú eléyìí tí ò sure tó yẹn tí wọ́n jọ ń da ọkàn ẹ láàmú yẹn ó fi yẹn lẹ̀ torí pé o ti fi àtàyà o ti fi ṣe òǹdè fún rákà méjì. but tó bá gá sí pé òun kí rákà kejì lọ́wọ́ níyèméjì bá ṣẹlẹ̀ sí ọ pé ah, ṣé mo ti kí méjì àbẹ́yọkan ni mo ti kì í ọ̀ tó wá rántí pé ṣé mo ti ṣe àtàyà àbí n tí ì ṣe é àtàyà yẹn ò dá ọ lójú rákà mélòó ló mú mẹ́rin ẹyọkan ni wàá mú torí pé ohun tó ọba fi de rákà méjì mọ́lẹ̀ for sure ò dáòtì ẹ̀ nígbà tí dáòtì yẹn ohun tó kú ọkù ni kò mú rákà kan kò wá kí rákà kan kùn kò fi pé rákà méjì bá a ṣe máa ń yanjú iyèméjì lórí irun yẹn. wàyíṣà ṣáka ahadokum fi sọ láti hí tẹ́nìkan nu yín bá ti ń ṣiyèméjì lórí irun rẹ̀ faliyatahara asọ̀wàb kónítọ̀hún kọ́ya mú eléyìí tí ọba ṣe kòǹgẹ́ jù lọ lórí ọkàn rẹ̀ èyí tó ṣe kòǹgẹ́ jù náà ni èyí tó dá ọ lójú jù nínú tó o sì lè fi mọ ìtọ́jú ológun jùlọ ò ní àtàhíyà ṣé mo ti jókòó àtàhíyà àbí n ti jókòó àtàhíyà. nígbà míì o tún lè fi súrà tá a máa fi lé fatia o lè fi ṣòǹde rẹ̀ wípé ah, rákà tí mo kílẹ̀ kan ṣé mo fi súrà lé àbí n fi súrà lé torí pé a ti mọ̀ pé rákà méjì àkọ́kọ́ ló ń jẹ mọ́ ká fi súrà lé o tún wá rántí pé o ti kí kan tó fi súrà le definitely o ti kí mẹ́ta orí ìkẹrin ń lọ wà. alright tó bá ti wá yanjú yẹn tán fáliyù tí ma alẹ́ yìí èyí tó bá wá kù tó o tí kì í based on your res resolution ìpinnu rẹ yẹn wá kíkún fáliyù tí ma alẹ́ yìí kọ́ wá kíkún tọ́ba ti wá kíkú tán ọ wá ṣe sùjúdù sáwí o ti parí gbogbo orun yẹn báyìí o based on your ìpinnu o ti kí tán báyìí fún mọ́ lèyùsálìm ọ sàlámà fún mọ́ yẹ́sùjúdù ságídátàyìí ni lẹ́yìn náà ọsẹ wàá forí kanlẹ̀ méjì míì lẹ́yìn sálámà rẹ̀ àzúmù pé azumi pé iyèméjì rẹ ni pé ọbọ sáàrin raka mẹ́ta àbí raka mẹ́rin ok ó padà wá wò pé ah mo ti kí raka kan tí mi ò fi sóra lé mo sì mọ̀ pé mo ti ṣe àtàhíyà raka tó ń kí lọ́wọ́ yẹn for sure yóò jẹ́ raka ẹlẹ́ẹ̀kẹrin fún wípé o ti rò ó sọ́tún. So o ti rò ó sósì ṣọ́ǹgbọ́ ó sì ìtanràn rẹ̀ torí pé o ti deliberate yẹ o ti rò ó o ti rò ó kó o tó sórí option kan o ti dáná sùgbùrù sáwí náà nù o ti kó sínú iyèméjì in this case in this hadith ǹjọ́ gbọ́ pé ànábì tún kí rákà kan kún ọwọ́ kí ló ṣe bí wọ́n ṣe sọ fún pé ìrun ṣe bákan bákan bákan ọkàn jókòó ló pàṣẹ pọ̀ ló forí kanlẹ̀ wọn ò sọ pé ó tún ṣẹ̀ wá dìde ohun tó sì fa ìforíkanlẹ̀ yẹn ni wípé iyèméjì ti ṣẹlẹ̀ sí bó ṣe kírun ṣùgbọ́n nígbà tí wọ́n rán létí òun fúnra ara rẹ̀ ọ̀sọ́nú ọ̀sọ̀yè ọgbà pòun ti kírun tán nínú option méjì option tàwọn ni pé ìrun ṣe bákan bákan lọ́dọ̀ tiẹ̀ ó padà dá lójú wípé ìrun yẹn ti complete níwọ̀n àgbà tó ti já sí pé ó ti di argument yẹn kó tó wá mú option kan kí ni ó ṣe yóò ṣe ìtanràn fún un. ní àfikún ìran ìforíkanlẹ̀ tó ṣe láàrin yìí là ń pè ní bàdí bàdí là ń pè àsùjúdú àlìbáàdí là ń pè wọ́n yọ báàdí látara báàdà báádà áfta ìdàkejì báádà òní kọ́bùlà láti wá rí àsùjúdú àlìkọ́bùlì àsùjúdú àlìkọ́bùlì now àwòrán sùjúdù bàdí lórí yìí ó ti conclude tán ó wá sálámà bó ṣe sálámà yẹn níjókòó yẹn ó wá tó forí kanlẹ̀ ní ẹ̀ẹ́mélòó. Eh, ẹ̀ẹ̀mejì tó ti wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yẹn tán haza ụwa sálámà hádà huwa alikọ́ọ̀lù àrọ́ọ̀jì níndàlẹ̀ ulama ọ̀rọ̀ tó gbégbó ni lẹ́yìn forí kanlẹ̀ rẹ méjèèjì yẹn ó sálámà kódà bí sálámà ò yìí sọ pé ó jẹyọ nínú míì pé ó tún sálámà tóró lè mọ béèrè pé àdìsí yóò sọ pé ó sálámà náà bẹ́ẹ̀ ni rìwáyà míì wá tá a padà kàn ńgbà tá a bá débi ojú ọ̀rọ̀ sùjúdù sáájú gẹ́gẹ́ fún ara rẹ̀ tọ́pìkì tọ́tọ̀ lòun náà yóò padà kó gbogbo ẹ̀wà ń bẹ̀ tó sì fi hàn wípé lẹ́yìn ìforíkanlẹ̀ tó o ṣe lẹ́yìn sálámà ìrun o tún sálámà sáà ìyẹn ni àwòrán bàdí kí wá ní àwòrán kọ̀bùlì àwòrán kọ̀bùlì ni pé kọ́bùlà sàlám ṣùgbọ́n sàlámà ai àsàlátù fi àsàlám fi sọ̀lát sálámà irun rẹ kó o tó sálámà ó forí kalẹ̀ méjì bọ́ọ̀lù ọ̀sẹ̀ wá ṣèyàn ni pé gbogbo ohun tí o fẹ́ kà lórí ìjòkó àtàyà ìkẹyìn rẹ ó ti kà yọ wá ṣẹ́kù sálámà nìkan kó o tó wá ṣe sálámà kan tó sẹ́kù yẹn ọ wà á ṣe ìforíkanlẹ̀ méjì tó bá ti parí ìforíkanlẹ̀ méjì yẹn ọ wà sálámà sọ́tún ọ sálámà sí òsì rẹ̀ ohun tẹ́ ń pè ní sùjúdù kọbulinu ọ̀rọ̀ míì tún ni wípé wá ìtànẹ́bí ò ṣe kọbulì wá ìtí ò ṣe kọbulì ìbẹ̀rẹ̀ hadisi sọ pé ẹgbọ́n tó fi bẹ̀rẹ̀ ó ní la adìrì zada àwùnákọ̀sọ̀ Ibrahim sọ pé mi ò mọ̀ só lékún ni tàbódíkù àmọ́ ńgbà tí ó yanjú iṣu ó fi bàdí yanjú iṣu ìyẹn jẹ́ káwọn afọ́ gbà wípé kò sí yàtọ̀ láàrin kọbùlì àti bàdí olérùnkù ni o tàbódìrùnkù most of the time làwọn èèyàn máa dá ágúmẹ̀ntì sílẹ̀ pé bàdí ni ìmáàmù ṣe kọ̀bùlí ló yẹ kó ṣe tàbí kọ̀bùlí ni ìmáàmù ṣe bàdí ló yẹ kó ṣe no no no no no no. àlìkọ́lù rọ́ọ̀jì ọ̀rọ̀ tó gbégbó orókè jùlọ lọ́dọ̀ àwọn onímọ̀ òní pé láfàr báyìí náà àsùjúd àlìkọ́bùlí wàsùjúd àlìbáàdì kò sí yàtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n tó bá ga sí wípé òrìnà rí tíà ju mọ́sáàbù Imam Màlìkì lọ tíra mọ́sáàbù Imam Màlìkì tó fọ́gbọ́n ayọ́ga tó fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ pé tó o bá ṣe eléyìí lórí irun rẹ ó ṣe sùjúdù sáwí ó ṣe sùjúdù kọ̀bùlì tó o ṣe eléyìí ó ṣe sùjúdù bàdí tó o ṣe eléyìí o lè ṣe ìkéyìí inú méjèèjì láti fi tánràn rẹ̀ òní tíra akadọ́r tíra akadọ́r.